بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتزواج آه، لمعة الاعتقاد يبين قدامة رحمه الله تعالى Ah, lábẹ́ bóun ni a ṣe rí pẹ̀lú àwọn sọ́hábà nípa bá sì máa bàbàrà wọn tá a ṣàpọ́nlé wọn tá a ní tàbùkù wọn láti sọ bóun ni wọ́n ṣe wà nípa ọ̀la àwọn bóun lásìkò ajẹ́ kó yé wáyé pé àwọn alùkùlàfà ar-rashidun abubakar siddiq umar bin khattab uthman bin affan àti ali bin abi talib àwọn ni wọ́n wà nípò àkọ́kọ́ wọn ò sì nílànà míì tó yàtọ̀ sí lànà nàbí sallallahu alayhi wa sallam ìyá ìpínlànà kan wà lórí ẹ̀ka àbátí gbàmú àti dúró lórí nìyà nínú ọ̀rọ̀ tí ànábi sọlá alẹ́sọlá wa sọ alẹ́ ti ṣàlàyé rẹ̀ rí àwọn ni pé al-khilafatu min ba'di thalathuna sanata àríkàtì kàyánù sarihu sunnah lil-imam at-Tabari rahimahullah ìpè ìjẹ́ àrólé tí mo bá lọ tán thirty years ni ó wáyé nígbà táwa padà wá wo owó láti yẹn wọn ti kà fún wa àti kùsùnlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ọjà sí pé ìtọ́kẹ́yìn náà ní khilafata Ali ibn Abi Talib radiyallahu anhu wa ardahu. قال المؤلف رحمه الله أني ونشهد أني ونشهد عواصري للعشرة بالجنة فأواني مواهب tánàbí sọlá sọlá ń sẹ̀rí pé ní àlùjánnà ni wọ́n àwa náà sẹ̀rí pé ní àlùjánnà ni wọ́n. wọ́n ní kàmọ́ ṣẹ̀hídà làhùnmù nàbí yù sọlọ́lọ́hu àleyhi wa sàlám ọ̀rọ̀ ní fọ́mìmù yà ń sọ kó forí ń bẹ pẹ̀lú àlefọ́lá. gẹ́gẹ́ bá nàbí sọlá àlùsọlá ń ṣe jẹ́rìí dé wọn wípé ní àlùjánnà ni wọ́n. فقال كواس جاد باي أبو بكر وعلى الجنة وعمر في الجنة وعمر بلال الجنة وعثمان في الجنة عثمان بلال الجنة وعلي في الجنة علي بلال الجنة وطلحة في الجنة طلحة من من آه، عبيد الله ولا الجنة وزبير آه، في الجنة الزبير بن العوام ولا الجنة سعد بن أبي وقاص من بلال الجنة سعيد بن زيد من بلال الجنة عبد الرحمن بن عوف من بلال الجنة أبو عبيدة عامر بن الجراح من بلال الجنة حديث يحدث في ولا لا في يعني so àsìkò ọ̀dọ̀ aráàmú pẹ̀lú pé ọ̀rọ̀ mi lè lè jẹ́ lórí ọ̀rọ̀ ìmọ̀ tọ́lọ́run sì fún mi àtẹ̀yìn ọ̀rọ̀ <clears throat> mi lélẹ́yìí jẹ́ ìdórí kún bẹ̀rẹ̀ sọ́tò fati ànábì sọ̀lá àlọ́sílám tí mọ̀ ń tọ́lá wọn sì fún un wọn kọ́lá wọn máa forí jì yóò sì fati fún un ó sì ti mọ̀ ń tọ́lá wọn máa ṣe fáwọn sàbí rẹ̀ ó fún wọn nírọ̀ àlùjáná jíṣẹ́ lọ́wọ́ náà tó fún àwọn kan nírọ̀ àlùjáná obìnrin tó bá máa ń ṣe ìdàlẹ́ ọ̀hún وسلم لجنة شهدنا له بها وبني تعالى صلى الله عليه وسلم بعد جاري به فنا الجنة شهدنا له بها على رسالة يا قدس ما على الجنة ناني كقوله الحسن والحسين سيدي بعد أهل الجنة وبيارة النبي صلى الله عليه وسلم الحسن والحسين حسنات حسين sẹ́yìdá ṣàbábì àlùjànnà aṣáájú làwọn méjèèjì jẹ́ fáwọn ọ̀dọ́ àlùjànnà aṣáájú làwọn méjèèjì jẹ́ fáwọn ọ̀dọ́ àlùjànnà sẹ́kùn yorùbá ń jẹ́ ní àlùjànnà bóun ó sì síwájú àwọn ní àlùjànnà sọ̀rọ̀ fi hàn pé alḥasan wa alḥusain nínú àwọn ẹni tó ti fa ní bisalòlá sàlám bàṣàrà hùmá bẹ́ẹ̀ lè jẹ́ fáwọn náà ní rò pé wọ́n wà àlùjànnà. وقوله ثابت بن قيس رضي الله عنه فمتى النبي صلى الله عليه وسلم صنيق عتيل نايبي إنه من أهل الجنة يكلا لعوان تهال الجنة فهو ثابت بن قيس وعنوسي في الدين مجبئة على الجنة فلا نجد لأحد من أهل القبلة بجنة ولا نار. lóní àwọn àdẹ̀sí nìyí lánàá jìzí mu ọ àní ń gbé pọ́nbélé akàn làámálẹ̀ ní gbólóhùn kan fẹ́nikẹ́ni nínú àhìlẹ̀ kíbla tí nínú àwọn ẹni tí ń dojú kọ kíbla láti kírun táwa sọ pé bíi jẹ́nìtì ń làámálẹ̀ báyà ara àwọn dáadáa kan tó ṣe àbàgé pọ́nbélé ọ̀ wọ́n ti wà lálùjá náà jẹ́ orí tó máa ń ṣẹlẹ̀ sáwọn ní sọ́fíà wọ́n ti wọ́n kàn wí pé bàbá ń bẹ lálùjá náà báyìí ọ̀dà náà àṣìlè wá wọ àìdá tánìkan ṣe táwa gè pọ́n pé ẹni náà ni. àyàfẹ́ni tá a dẹ́bi sọ̀rọ̀ àrẹ ọ̀sálàmágé pé ó sípẹ́ nìyí ẹni ọba ṣe irú nǹkan láyọ̀ wà àwọn ọ̀rẹ́ bá ti ń rí àdéhùn kan lọ́gán ẹni ọba ṣe kí wọ́n àyẹ̀dá kalẹ̀ ní jẹ́nà ẹni ọba ṣe kí wọ́n àyẹ̀dá kalẹ̀ mẹ́rọ. Ah, ah, ẹgbẹ́ ó ti ké kéw níjọ́ táwọn ní ọba ti tu bá ṣe tu ní ní kẹ́ni ọba ṣe kí wọ́n àyẹ̀dá kalẹ̀ mẹ́rọ. Ah, àwọn náà là mọ́lẹ̀ bẹ́ẹ̀. àmọ́ wà ní ti wà o a máa rẹ̀ kàn ẹni tó bá jẹ́ ní rí. báyìí pàrí àyà máa sì ń kẹ́ báyìí káàbá rí náà ń tó tán àwọn máa rẹ̀ kàn fáwọn tó bá jẹ́ ní irin pé kí wọ́n jẹ́ ní àlùjànnà ọ̀nà kọ́ọ̀fù. mùsí ìmùsí ì a sì máa páyà pé kọ́ máa wọ̀ náà àlùmùsí ẹni tó ń jálá ìdáǹtì ẹ̀ tí bá ń balọ̀ láàárọ̀ máa bà á pé á bí tẹ́niyàn sọlẹ̀ sí kọ́ máa jẹun lẹ́nu ọ̀padà lọ sọlẹ̀ sí pẹ̀lú ìgbà kìí o. ولا نكفر ولا نكفر أحدا من أهل القبلة بذنب أو نكن نكفر nínú àwọn ẹni tí ń kọjú da kíbla kírun bìbà ń bí ń pẹ̀lẹ́sẹ̀ kan ló dá nígbà tí èdè ṣẹ̀fọ́. àdẹ̀sí eh, ní yọkọ̀ nínú islam bí amẹ́lì nítorí iṣẹ́ kan ṣe tí nǹkan yìí rẹ̀ ṣẹ̀fọ́ àní kan sọ pé ti fi káàkiri pẹ̀lú ẹ ọmọ tí ni ọ̀pá ẹ̀ ni ó ṣe sinà ni ọjà lè ni ọ̀parọ́ ni ó ṣe jàmbá ni ó sọ fọfọ ni ọgbọ́wọ́ ìbànú ni ó sọ̀rọ̀ èké ni ó bá àwọn káwọn yà lè kàwọ́ káti sáré nílẹ̀ kára sí káfíìn àgbàdo sọ bẹ́ẹ̀ àgbàdo yọkọ̀ ní Islam nítorí àtẹrẹ́ṣà àbí ìṣèkà tó ṣe káàsì rẹ̀ rí tàǹtọ́ là má lẹ́sẹ̀ ọ̀ńtọ̀ kẹfẹ́ bí ọ̀nà bá ti kẹ́ máa ọ̀nà rọ̀ lẹ́jà. ẹ̀hún ni ọ̀nà rọ̀ lẹ́jà àwọn arísẹ́ hajj wàlìjihad àti ìjagun sójú ọ̀nà ọlọ́run pé máa ń bòyá yìí ní ohun tí ó máa lọ ni pẹ̀lú títẹ̀lé kúlé ìmáàmù gbogbo ẹni tó bóyá ń tọ̀hún jẹ́ ní rí ni àbọ̀dọ̀ jẹ́ kó kí. àti pé kí ẹ rẹ̀ kí wọ́n jùmọ̀ lẹ́yìn àwọn aláṣẹ yẹn wọn kọ́tọ́ ni o ẹ má jẹ́ àwọn aláṣẹ tí wọ́n táwọn máa ń sọ síbẹ̀ pé wọ́n kà sí lọ́dọ̀ wọn. ní àbádẹ́ kí wọ́n lẹ́yìn wọn tí wọ́n bẹ́ẹ̀ kí ẹ wọ́n lè pààyàn àbí kí wọ́n ṣe ìyàlẹ́sẹ̀. orúkọ ẹ̀ wọn là ń sọ nípa rẹ̀ báyìí. أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ثلاث من أثم من أثم الإيمان من متى كان واحد من أصل الإيمان هو أن نؤمن بالبابا الكف عمن قال لا إله إلا الله كاكورارو nípa ẹni yóò tọ́lá gbólóhùn lá ìlàhà ìlà àwọn sọ pé kọ̀dọ́kẹ́ rẹ̀ kí láàrin dáa fi hàn lọ́kàn rẹ̀ kákúra ó nípa ẹni tó bá ṣe lá ìlàhà ìlàlá bíbáǹbì ààrẹ gbọ́dọ̀ pé ní kéfèrí pẹ̀lẹ́sìn kan tó dájú ìṣẹ̀bọ̀. ààrẹ gbọ́dọ̀ yọ ọkọ nínú islam pẹ̀lú iṣẹ́ kan tó ṣe. ọ ní àti pé jihad ohun tí wọn máa lọ ni wọn á sì gbà pé Ọlọ́run ti gbé mi dìgbé láàbì wípé èyí táwọn tẹ̀lé yìí ń wé ní ìsọkúsọ ni láti máa lọ pé kò sógun ọkọ kò sógun àdámọ́ dáwà nìkan lógun là tàbá ní aláṣẹ tàbá ṣe dáwà àtàwọn tó bá lẹ́tọ̀ọ́ sí kí jihadi o ìṣẹ̀lẹ̀ tọ́láṣẹ bá ti pàṣẹ kí ọyẹ lọ sí jihadi á sì jihadi yẹn. tó fi di pé ẹni tó kẹ́yìn nù ìjọ ni ó fi padà bá dájà lè jà áfẹ́rù ọ̀mẹ́tì kò sẹ́ mọ̀ fáwọn kan ní wọ́n máa wà pẹ̀lú ànábì Ìsá alayhi salatu wassalam tí wọ́n wà pẹ̀lú ìmáàmù Mahdi tí gbogbo wọn dìjọ lọ bá lọ́jàlùjà sọ láàyè wà pẹ̀lú jáwóró mẹ́ẹ̀kún jáwóró tọ́lá ti pé jáwóró ọ̀rọ̀ lè ṣe ní ìdọ́fà mọ́ láàyè bọ̀ pẹ̀lú irú jihadi tá a lá máa ṣe pẹ̀lú ẹni tọ́jà aláṣẹ ta ni yóò sì máa lọ títí yẹn tí ó fi di kẹyìn wá jó ní yáàkà mẹ́gà ń sàmàdé láyò bọ̀ pé lòó jọ́rò já èrè àjòrò olójòrò tó já láṣẹ kò lè bàjẹ́ káwá torí ẹ̀ pa àní tò sẹ́yìn rẹ̀ lọ bá àwọn tọ́lẹ̀tọ̀ sí tábàjà. wàlá àdìlọ àdìlẹ́ dọ́gba onídọ́gba kan sì lè bàjẹ́. Thank kátó wá nígbàgbọ́ sí àyànmọ́ àbúrò ó ti tọ́jú hadith náà ṣùgbọ́n àti kò tọ́lẹ̀ ni ومن السنة nínú súnà lọ́wọ́ ká nífẹ̀ẹ́ ká gba tàwọn sábẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ká gba tí wọ́n wá pátá ká sàtìlẹ́yìn fún wọn ọmọ hábàtò hàn ká dẹ̀ nífẹ̀ẹ́ wọn. ká máa sọ àwọn dáadáa wọn wọ́n sì máa tọrọ ọ̀kẹ́ fún wọn. wà lẹ́sìn ìfáàrò láhùn ládẹ́ sì máa wá foríjì fún wọn. mọ̀sáwíhìm ládẹ́ káfó àǹdíkiri mọ̀sáwíhìm kádàánú dúró kákó ẹnu ró níbi ipá máa sọ nípa ìdá wọn. àti ohun tó ṣe pọ́ fún àfàǹfà láàrin ara wọn tó fi kọjú ìjà ara wọn àgbọ̀dọ̀ máa ṣọ́ǹpẹ̀ àti pé káàsì tó ń ní àdìẹ ọkàn pé abọ́lá ni wọ́n. Ádà tún mọ sàbí kọ́tì ìgbáwájú wọn nínú Ìsìláàmù tó kọ́ àti gba Ìsìláàmù tó kẹ́ wọ́n sì lọ́lá. Ọlọ́run ọba àlèkè ọlọ́sọ wà nìkẹ́. Ó ní àwọn tí wọ́n dé lẹ́yìn wọn, wọ́n máa lọ fẹ́ lẹ́dàá foríjì wa o ó tún foríjì àwọn ọmọ ìyá wa alẹ́dínà. àwọn tó ti kọ́ wọn ti ṣáájú wa nínú ìgbàgbọ́. ọlọ́run náà fi gíìlà àjẹ́ ọkàn ẹ̀bú sí wa lẹ́mìí nípa àwọn onígbàgbọ́ òdodo sọ̀tún fáṣí àyàtọ̀ wa. ọlọ́run tó sọ láàyè mi. ọlọ́run sẹ́rí muhammed ọ̀jíṣẹ́ ọlọ́run bá ní í ṣe. والذين معه أشداء على الكفار رحماء بينهم أنا أعوذ واقع لولا أشداء على الكفار ها wọ́n lè koko lórí àwọn kèfèrí wọn ò gbàgbẹ́rẹ́ fún wọn ruhamau bainahum wọ́n sì tún jálàánú nípẹ́ láàrin ara wọn sọ́tò fati haya twenty nine táà fi rí i pé àwọn sábẹ́ yẹn ẹni lọ́yẹ ká nífẹ̀ẹ́ ẹgbàá tí wọ́n ni wọ́n. فقال النبي صلى الله عليه وسلم لا ولا نفس الله صلى الله عليه وسلم ما بوسع بهم يوم فإن أحدكم لو أنفق مثل أحد ذهب ما بلغ مد أحدهم nítorí kẹ́nìkan ní tó bá ń ná mo tẹ́lá lókè ọ̀hún sójú ọ̀nà ọlọ́run tó wájá góòdì ní gbogbo ẹ̀ ومن السنة nínú súnà lọ́wọ́ ká máa tọrọ yọ́nú ọlọ́run fáwọn ìyàwó òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ ìyá àwọn onígbàgbọ́ òdodo ó sì fà fọ̀ wọ́n mọ́ mo bárò áàtì tó ṣe mọ̀rọ̀ áàtì mi ń kó lè so àlùmọ̀bárò áàtì tá حافظ أفضلهم أنت خويلد أنا لا لا جنوب بعض يوان نبي خديجة أما خويلد أنت صديقي التي أبيه أتي عائشة الصديقة دودو تطقه خطوة جمع الصديقة ممكن دودو تناقه إذا سفر بغاءها الله في كتابه ما هو aisha máa ń ná àlọ́kọ̀ àná aláfọ̀n ló dídí àyà bíi mẹ́wàá fà lọ́n fi ṣàfọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ fún kì í ṣàṣẹ́wó ó fi jáde bá mi ó sọ sọ́mi ní àjọ kan àwọn àkókò aisha lọ́sọ̀rọ̀ kan káfíọ̀ kékeré ló ń tọ̀ torí pé yàní kàdága kàlámù aláhi subhanahu wa ta'ala ní aisha radiyallahu anha zawjù nàbí nítorí pé aisha yàrá nàbí ní láyé àti nígbàgbé nàlàkìyàrá. mi ò tiẹ̀ mọ̀ kọ́ wà mí ẹ̀. ó ní fọmọ́ ń kọ́ sáfà àbí máa bá rọ́ ahàláhùn mi hù kọ́dì kàfà ó lèlà ìlà ọ̀dín. ẹni yóò tọ́ bí lọ pèyà wa ní aṣẹ́wó tó pèyà wa ní ìṣàlàṣẹ́wó. pẹ̀lú tọ́lọ́run ti fọ́ pé kì í ṣaṣẹ́wó níbẹ̀ yẹn. ó ń dàrún kìkì kẹfẹ́ rí lèlà ìlà ọ̀dín sọ́lọ́run ọba tó tóbi jùlọ. nínú àwọn táwọn èèyàn máa ń fẹnu sáátá tó bin abi sufyan gẹ́gẹ́ khalil mu'minin àbúrò ìyá àwọn onígbàgbọ́ òdodo ẹ mọ̀ pa àbúrò umu habiba ọ̀nì ma'awiya ọ̀kánẹ́t ọ̀kátìbù wàhálà ó sì tún jẹ́ kan náà àwọn sẹ́kẹ́tẹ́rì kanabi ti máa ń kọ́ wáàlì tó bá ti sọ̀kalẹ̀ sáà nàbì sallallahu alaihi wasallam ma'awiya jẹ́ ní ti máa ń kọ́ sí kìí sẹ́ńtọ́ nàbì fọkàbalẹ̀ sí lónìí ọmọ akọ́ ó sì jẹ́ kan nínú àwọn àrólé mùsùlùmí radiyallahu anhum ọlọ́run kan yọ ní sọ̀rọ̀ wọn lápapọ̀ agbọ́dọ̀ ká sóhun náà mo lọ́ fà láwọn àfáà fi ń fọn oríǹjẹ lọ́gbẹ́ àníkà àwọn yẹn máa sọ ọkọ̀ yìí wọn láwọn àfáà tó ń fà wọn tó sọ ọkọ̀ yẹn lówó wọn láwọn yẹn ti fẹ́ máa yan orúkọ ní lódì ká àmàwíyà ẹ̀ wọn àtàlí kan ṣe yín ni náà ní àmàmẹ́nu bá tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nítorí ọ̀sẹ̀ láàrin wọn àti àfẹ́ àwọn àlè ọlọ́run kẹfì sàdánwò fáwọn mùsùlùmí náà yẹn tó nítorí tọ́lọ́run fi ìyẹ́kùdì ọlọ́ọ̀fù amúran kánú ọ̀fọ̀ọ́là torí dáadáa tọ́lọ́run rò wọn ni tó rò wá àwọn àtìbáwọn àwọn ẹni ni tí wọ́n tẹ̀lé wọn lótìtọ́ pé ọlọ́run fẹ́ kí wọ́n kẹ́jẹ́ wọn yẹn kọ́kàn jẹ́ nǹkan tó ṣokùnfà dáadáa fún wọn òun ni wíwí ìtẹ̀jẹ́ wọn tó wáyé gbà ọlọ́run fi sàdánwò rẹ̀ tó kì í ṣe pé bóyá wà máa wíyà wà wíyà ẹ wà tàbí àwọn ẹ̀tọ́ jẹ́ fámílì ànẹ́bí àwọn fèsì ara wọn àwọn ah, mọ́ra wọn jà wọ́n ṣe kìnìún kan ẹlòmíì ẹ̀gbọ́n máa wíyà bá yóò fèrè gèrè àbíkọ́ máa ṣe pé ẹ̀rẹ̀ sọ nípa bẹ́ẹ̀ àbúrò yá àwọn onígbàgbọ́ òdòdó ànẹ́bí ti fọkàn balẹ̀ nífi náà máa kọ́ wáyé ọ̀mìnà súnà tí nínú súnà lọ́wọ́ ìgbọ́rọ̀ àti títẹ̀lé ìmọ̀ ìpìlẹ̀ mùsùlùmí táwọn tó jẹ́ aṣáájú mùsùlùmí mọ̀mìnì ni àtàwọn tó jẹ́ aláṣẹ mọ̀mìnì jírí yìí bóyá wọ́n jẹ́ ní rí ni àbí wọ́n jẹ́ ní bí. ìfi bá sí àti láà tí wọ́n bá ti pàṣẹ ẹ̀sìn ọlọ́run ọba fi máa sí àti láà nítorí pé kò sí ìtẹ̀lé fẹ́nikẹ́ni níbi ìyàpá ọlọ́run máa kí ló dé tó ń ṣe ìṣìlá fata ó di mélòó ká èèyàn kan lọ́wọ́ àmẹ́ mùsàlẹ̀ fún mi kí n yọrọ kọ́ sí ìṣìlá fata kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ wa lè yà kínní. ẹni tó mọ̀ ń wà líyà lè ṣìlá fata ẹni tó bá di àlééfà tó da láṣẹ ìwà jìtámà àléyìn náà sùn káwọn yàrá ti kó jọ lórí rẹ̀ pé aláṣẹ àwọn nìyí wọ́n dẹ̀ ti yọnu sí táwọn gàlábà fún ìsáyéfì yìí àbúṣe borí wọn ó gbé dàbá yìí ó fi bẹ́ aláṣẹ ti ń bẹ lórí ìjọba ó fi bẹ́ lórí ó ti bọ́ sórí àjàmíà sọ̀rọ̀ khalifa ta tó ń fi dá aláṣẹ kàṣùmìyà àmì ìrọ̀lùmọ̀mìnì tí wọ́n padà wá pé òun náà ní aláṣẹ mọ̀mìnì ó pe dandan ká tẹ̀lé náà mọ̀kálà fàtó èèwọ̀ sí ní ká parẹ́ láti gbọ́dọ̀ tako mùsùlùmí àgọ́dọ̀ fàáyà pọ̀pá àwọn mùsùlùmí kí ni pọ̀pá yẹn ò ní pọ̀pá ètò sábẹ́ aláṣẹ kan àgọ́dọ̀ fàáyà àgọ́dọ̀ sì kinu àgọ́dọ̀ máa fọ́ lórí ká má kó lórí ìlà yẹn ìlà aláṣẹ wa tó ń fọ́ lórí ká tẹ̀lé ni òmìnira súnà ti tí wọ́n tóbi ju tọ̀dọ̀ tí wà lọ. ó ní òmìnira súnà ti nínú súnà lọ́wọ́ hijranu kí ni ahlil yíyàn lódì àwọn oníbíjà àti kéèyàn ó jìnà sí wọn kéde wọ́n lè kò sùn máa ti fídì àti káfílẹ̀ àlìjídàì yìí máa jiyàn wọ́n lè kò sùn máa ti àti ìjà nínú ẹ̀sìn àti kutubi mọ̀gàtẹ̀dẹ̀ àti wọ́n lè ṣe dá ìlà kàlámì yìí wọ́n lè tẹ́lẹ̀ kò ní lásọ̀rí ká má ṣe wo kutubi mọ̀gàtẹ̀dẹ̀ àti mọ̀gàtẹ̀dẹ̀ àti síra àwọn oníbíjà ọ gbọ́dọ̀ wo wọn lè sùgá yìí lákàlà mi látẹtí sọ̀rọ̀ wọn. àti kí gbogbo gbogbo nǹkan tuntun tí wọn fún wọnú ẹsìn òun náà ń pè ní àdáda lẹ. bẹ̀rẹ̀ ìlú islam wọ́n sọ́nà wọ́n ní gbogbo ẹni yòówù tí wọ́n bá ń sàmì rẹ̀ wọn ò pé mùsùlùmí wọn ò fi súnmẹ́ pé wọn ò pé ní mùsùlùmí wọn ò pé ní sunni jù wọn ni mọ́bùtì àdéhùn aládàádálẹ̀ ló ń tọ̀ wọn bí àwọn rọ́ọ̀fìkọ̀ sẹ́ni pé kò sí islam nínú rọ́ọ̀fìkọ̀ àwọn rọ́ọ̀fìkọ̀ ọ̀hún làwọn tí wọ́n tako ìjọ lórí abákẹ́ àti ọ̀hìnmá ọ̀dì aláhà nìfúnmá tí wọ́n bá pè yẹn bẹ́ ọ̀hún bíbí àníyàn wọ́n lè jahmiya àwọn jahmiya àwọn ọmọlẹ́yìn jahm Safwan ẹni kan ti kàn wọ́n ní jahm àwọn jahm tiwọn nítorí pé àwọn nìyí ìròyìn ọlọ́run ọba àwọn sọ̀tà pẹ̀lú tiwọn sọ̀ngbà àwọn ò ti fi súnà sí kọ́ wọn wọn ò dẹ̀ fi islam sí kọ́ wọn ẹ má dara yín láàmú ń bídí àrí wọn. àwọn tó tún pè ní kàwáàrí jù sẹ́ni pé kò sí súnà kò sí islam nú ẹ̀ ikọ̀ táwọn jẹ́ ní kàwáàrí jù ìyáná ọmọ kára jù alá alimami ali nàbí tọ́lif wọ́n jáde kó nù tẹ̀ láti aláṣẹ. sọ̀tì ìlànà pé ló gba àwọn kàwáàrí jù méjì ìdánimọ̀ méjì wọ́n tako olùmọ̀ wọ́n sì kàkà láṣẹ nígbà àwọn ti tàn án mùsùlùmí wọn lè kọdàríyà àwọn tó ń pè ní kọdàríyà ẹni pé kò sí islam ń bẹ kò dẹ̀ sí súnà ń bẹ àwọn olùtakò kádàrà ń bí dáa ni wọn wọlé mọ́rìjì àwọn tó ń pè alladhina akaru al-amala anil iman àwọn tí wọ́n gbé iṣẹ́ sẹ́yìn ìgbàgbọ́ ẹni pé kò sí súnà ní ipò wọn kò sí islam ní ipò wọn wọn bí dáa ni wọn. àwọn ọmọ tẹ̀sílẹ̀ àwọn ẹ̀rí tó bẹ̀rẹ̀ látọ̀rí ọkùnrin tó ń pè ní wàásù níbi kókó oníjòkó àpáàrẹ alhassan al-basri níbi mọ́sálà ìfẹsẹ̀ mùmíní lẹni tí ọdẹsẹ̀ àbí kéfì àáfàá ni kèsì kèsì mùmíní ni tí mọ́ọ̀nì rẹ̀ dínkù ọmọ kí ó yarí ọmọ náà àfà làálàá àní pé ní mùmíní àní pé kéfì láàrin méjèèjì lọ bàbá àdìjọ́ gbọ́n náà fi àmọ́ ìyàwó wọn náà àfa àlùmí ọ̀nà àwúrò eléyìí mi àwúrò eléyìí lọ́wọ́ fi béèrè lọ́wọ́ àfa àpébọ̀ lónìí wá sùlù àìtàzàlà àná wá sùlù kó lọ́dọ̀ wa òtí lọ́ọ́ dájọ́ òtí lọ́ọ́ dẹ́sìn tẹ̀lé lọ́tọ̀ ìlànà ẹ̀sẹ̀ òtí lọ́ọ́ kálẹ̀ lọ́tọ̀ so nípa bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ̀sí là yẹn ẹ̀rí pé kò sí Islam bẹ́ẹ̀ kò sí súnmọ́ bẹ́ẹ̀ kò ń bí alikaramiya ẹ̀rí wọn kọ́ ọ́nà ní karamiya àtàwọn kulabiya ọ̀nà tó ń yẹlẹ̀mọ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ lọ ahán ti hìn fìràkùn tán náà ní gbogbo àwọn tá a kálẹ̀ pátá ìjọ tó ṣe mistake ni wọn olùsìnà ni wọn alibita ẹgbẹ́ oníbídíà dẹ̀ ni wọn àìdánù lọ́hùn mìíràn ọlọ́run dákùnmọ̀ làwọn kò láàrin àwọn ẹni wà á wọ́n ní ẹ̀wá rí kí wọ́n lọ fi yẹn ti lè mọ́mù kan nínú fòrọ́ ìdíìnì nínú ẹ̀ka ẹ̀sìn àrùbà bí àwọn kan máa pè yàn ní mọ́líkì ámbálí ṣáfíì hanafi kí wọ́n máa fi pè yàn àwọn ni tọ́wá ìpìlẹ̀ àrùbà àwọn kí ó mẹ́rin ni àwọn ikọ̀ mẹ́rin yẹn fàlẹ́ isá bí máa zùmọ́ mi eléyìí ni ṣe ń ta lè bú kọjọjà níyàwó kọjọ kọdàrí yàwó wọ́n sọ pé apá wa yìí wà hanafi hanafi yóò mazhaba hanafi nínú mazhabi rẹ̀ àbí maliki ni nínú mazhabi rẹ̀ àbí shafi'i ni mazhaba ẹ̀tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ní sùn eléyìí wọn ò lè fi kò yé sí ebú o èyí ṣe wọn tó abú léléyìí fàyín nàlẹ ìlàfà nítorí pé alẹ́ ìtìláfà fílfọ́rọ́ rahma káyapa nínú ẹ̀ka ẹ̀sìn ìkẹlọ́jẹ̀fà ìwọ ṣe yẹlé yọ ṣe ẹnìkan ní búra wọn níbi wọn tá a bá ti lè ṣe ojú méjì mbẹ ọyà. ìtìláfà àwọn tó bá ń ṣe àpẹẹrẹ nínú fọ́rọ́ hanafi wí nǹkan báyìí malik wí nǹkan báyìí kọ̀dọ̀ ìjọra wọn aláwọ̀ tó ń ṣe ìyàpọ̀ ẹnu níbẹ̀ bẹ́ẹ̀ yẹn mahmudu náà ni wọ́n àwọn táyìn ni níbi ìyàpọ̀ ẹnu wọn yẹn mùsàbù náà wọ́n á dẹ̀ sẹ́wọ́ lẹ́sẹ̀ méjì tè háàdì yìí níbi ìyànjú wọn tí wọ́n ṣe nígbà tí nǹkan yẹn ọ̀lẹ́rìí. àti pé ìyàpọ̀ ẹnu wọn yẹn ìkẹ́ tó gbòòrò nígbà ọjà tó ní kọjá àtẹnukọ wọn lórí ọ̀rọ̀ gan wa ni wọn wá jẹ́rìí tó gbà péwu níparí àfà mo lọ ti rí fájà tó fi sórí láàmù àyè fún nǹkan ní fátíà níbi mùtọ́rì láì níbi tí mọ́ kí á ní wá síbù kọ́ ṣáájú rẹ̀ wá sí kìkan tó ṣáájú eléyìí báyìí tó wà sí nẹ́sàlá nẹ́sàlá lọ́ọ̀hà. àwọn ń bẹ ọlọ́run ọba àní àṣìmọ̀nà abẹ́rẹ́ lọ́wọ́ ọlọ́run pé kó sọ wa minal bid'in wal fitnati kúrò nínú àdádálẹ̀ àti wàhálà nínú ẹ̀sìn. ìwà tó ni wàlí sunna ṣàmṣíyà fa òní wọ̀yọ̀ yíyà náà ọlọ́run wa mú wa tó yé wa àlálẹ̀ ìsìlámì wọ́n sunnati bóyè wá lórí islam àti lànà nabi sallallahu alayhi wa sallam. ẹ̀hẹ́n kọ́lọ́n kọ́ dẹ̀ fi wá sínú àwọn tó máa máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi hayat ní ìsèmí tá a wà láyé bí báyìí. bàdánù náà lọ́ọ̀fù náà ti fi hàn fáwọn lé kọ́lọ́n tó wá kó wa jọ fi zumurati yìí o sínú ìjọ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá alẹ́ sọ̀lá bàdà mamat lẹ́yìn ikú ó sì bẹ́ẹ̀ fún wa torí fẹ́ wọn ò lè wọ̀n sún ọ̀rẹ́ kí là ń ṣe yorùbá yìí o pẹ̀lú pẹ̀lú wọ́n fẹ́lẹ́lẹ̀ yìí o ọ̀tọ́lá rẹ̀ àmín àfàṣọ allahumma sajib àti àti àti yọ lọ́nà dákúngbà o wà hádà al eléyìí ni ìparí ọ̀rọ̀ àjẹkàn tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àkíkí ọpẹ́ ní gbogbo ẹ̀yìn pátá kọ́ máa jẹ́ ti Allah nìkan ṣoṣo. wa sahbihi wa sallama tasliman ọlọ́run wa bá ní sí ìtẹ́ fún aṣáájú wa Muhammad àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ wa sallama tasliman ó sì bá ní sí ọ̀là fún ní ọ̀là tí ọjọ́ pẹ̀rẹ̀ gàdá. ولهم قبعد سيف لا تغني دعوانين قبعد سيف سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك